Hi, my name is Femi Adebayo and you're welcome to my YouTube channel. You will find different exciting contents there and trust me, you will love them. I would like you to subscribe, I mean subscribe and turn on notification for the channel so you're informed once we drop a new video. And also share the video links with your friends and family. I'll be waiting to read your comments. Thank you. Sisi lorúkọ mi. àsàmárégè wọn ni lógo mi. Sisi sisi sisi. Ọ̀pọ̀ lọ́wọ́ idán. Sisi sisi. Ẹlẹ́nu bulldozer tó ń wọlé. Sisi o. Satellite ni everywhere you go, àsàmárégè yìí. Ohun tí Sisi bá rí ló máa sọ. Ló máa sọ. He no carry last when it comes to our broko gbọ́. Sisi gbọ́. Tolórí. Sisi rí. Bàbá ló gbọ́. Sisi gbọ́. Tolórí. Sisi rí. Bàbá ló mọ̀. Sisi mọ̀. Olófo ló ń bínú ológo. Ológo ni mí. Àsàmárégè gbogbo ẹ̀yin tẹ́ ń bínú mi. Sisi sisi sisi. Ọ̀gá iṣẹ́ tó mọṣẹ́. Sisi sisi. Gbàjọ́wọ́ rẹ̀ dírẹ́sà tó kọ rẹ̀. Sisi o. Ọ̀gá ọ̀sán ọmọṣẹ́ kan ọ̀sán o. Àsàmárégè yìí bí ó bá wọ kẹgbà léyìn lọ mi ò fọ́ sẹ́ni bọ́dí mo mọ̀ ṣẹ́. káàárọ̀. ṣé wàá pa. àdúpẹ́ ṣé wàá kí. ẹ̀rù wọlé lè ń bẹ̀ mí. àǹtí Dayọ̀ tún bẹ̀rẹ̀ ẹrù bíi ti báwo ṣé ẹ mọ̀ pé mi mọ̀ lélẹ́yìí. bólódà. a ń lọ sí location ni nàá. ìwà sani. èmi àti yín. kì í ṣèmi àti ẹ sisi. I'm telling you ṣó fẹ́ pa mí ni. àǹtí Dayọ̀ mo ti bẹ̀yìn pé kẹ́ má bínú ẹ má bínú sí mi mo bẹ̀yìn torí ọlọ́run ẹ jọ̀ọ́ mi fẹ́ kẹ́ gbàjẹ́ lẹ́nu mi àṣìṣe nìyẹn kò dẹ̀ tún ní ṣẹlẹ̀ sí mi mọ́ láyé ẹ gbà bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ mo bẹ̀yìn. my dear má wulẹ̀ tanra ẹ̀ sórí bó ṣe wà yìí mo yọ̀ǹda ẹ láyé lọ́run. Ah! mi ò lè jẹ́ kó pa mí mi lè jẹ́ kó kó bá mi you talk too much ó ti bẹ́ jù ẹ má bínú torí ọlọ́run àti Dayọ̀ ṣé rí mo ti change mi ò ní parọ́ fún yín problem kan tí mo ní àti bọ́sẹ̀ ni pé èmi ò lè ró tọ̀rọ̀ kí n má sọ mo dẹ̀ ti rí pé ẹ̀yin oní tíátà ara yín kò tọ̀rọ̀ mi ò dẹ̀ ní máa sọ mọ́ kí ní nǹkan tó fẹ́ pa yín báyìí máa gbẹnu sọ̀hún ni torí pé mi ò fẹ́ lose iṣẹ́ mi ṣó ti yé yín sìn ẹjọ́ torí ọlọ́run ẹ fọwọ́ wọnú mo ti change ẹjọ́ ẹ má gbàjẹ́ lẹ́nu mi ẹjọ́ torí ọlọ́run. wo Sisi, like I said earlier, I am done with you sọ̀rọ̀ mi yẹ mo yọ̀ǹda ẹ láyé lọ́rùn ṣáà ra gbé ẹrù ẹ kó ra máa lọ lẹ́yìn jẹ́. ẹ má ṣe àti bọ́sẹ̀ bá ń bẹ̀bẹ̀ ẹjọ́ torí ọlọ́run mo ti change. ṣé bó náà ló sọ fún látàwọn pé kó má bínú pé gbogbo nǹkan tó ń ṣe àṣìṣe ni kò ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mọ́ dáríjìn. ẹ jọ. àǹtí bọ́sẹ̀ ó dà yín pé ẹ mọ ẹni tó ń pè ní Sisi ọlọ́run má jẹ́ kẹ̀kẹ́ àgbákò ẹ̀. ṣé bó ń lójú rẹ̀. ọ oh, wo my dear i'm done with you just just go please mi ṣáà jẹ́ lówó. mi ẹ má bínú sí mi ẹ jẹ́ mi lówó rí o ẹ tún máa ń fi sí fún mi ni. ṣo mo pé the other time èmi ni mo mọ nǹkan tójú mi rí ká lé bí oṣù kó tó dárí jì ẹ ta ló mọ ẹni tó tún máa lọ fẹnu kọ àbẹ ẹni tó tún máa lọ ṣẹ̀sìn sìn báyìí kábàdé location. wo i can't deal with your issue mo yọ̀ǹda ẹ. mi ò jẹ́ dánwó ẹ̀wò mọ́ ẹ̀yin nìkan kọ́ lẹ go through stress ká bí oṣù tó dárí jì mí èmi tí mò ń gbó bí ajá personally ara ni mí gidi gan ni ọlọ́run mi ò tún jẹ́ ṣerú ẹ̀ mọ́ ẹ gbà bẹ́ẹ̀ mo ti lẹ́yìn lẹ́sìn mi ẹ jọba mi bẹ̀ wọ́n. dáwọ́ ìjì kò ní í ṣe bẹ́ẹ̀ mọ́. a ti dá ayọ̀ ẹ bá mi ẹ wo oṣù bá mi rè. oṣù bá wo wo gbé kí. ẹ ṣe kàre ẹ máa yánú sí mi ẹni bá yọ́nú sí mi ó ṣọ́ọ̀ṣì ìyọ́nú ọlọ́run ọba ìyọ́nú ọlọ́run ọba ìyọ́nú ọlọ́run ọba òun ni ó máa rí. kẹ́rù kò ní so padà sí bẹ́ẹ̀ lẹ́wù bí ìbẹ̀rù ó yàtọ̀ sí mọ́ ẹsẹ̀ dàyà tó lọ sí ẹ̀. ó sì wàhálà. ẹ̀tọ́ náà kẹ́ báńsà sókè ṣẹgbọ́ ah, iṣẹ́ ìlú. Hmm, hmm, hmm. Adébáyọ̀ Tìjání àti jẹ̀díjẹ̀dí apá kìíní wọ́n jẹ́ sọ̀rọ̀ èèyàn kájẹ̀ bàbẹ̀ ìjà ló tó fẹ́ change nà. mi ò lè change tí n ti change mo tàn nìyẹn oh. mi nà kí fẹ́ tàn ẹdun oh. kí ni sí pẹ̀lú jẹ̀dí mi náà tábà mo jẹ̀dí ẹ kí n gbé kẹ gbé nǹkan sára oh. kẹ gbé bọ́ọ̀dì kẹ jí pépé bọ̀ ṣàpẹ́yìn méjì rẹ̀ ti látàárọ̀ wo báyọ̀ tó bá rí traffic tó wà lọ́nà yẹn wàá pìtì wa. ẹ̀dẹ̀ tó wà sọ̀rọ̀ jẹ̀dẹ̀. báyọ̀ Tijani mo fọ́ fún ẹ mo láì mo kó ẹ jẹ bàjẹ́ nínú àwọn directors yẹn ìwọ mad gan tí bá wo fíìmù àárí director Bàbáyọ̀ Tìjání ìyẹn director Bàbáyọ̀ Tìjání ìwọ ni lọ́tún ìwọ ni lọ́sì kí ló dé ṣéwọ̀ nìkan ló lọ́pọlọ ni <laughs> ọlọ́run àtúbọ̀ máa fún ẹ ṣe kò ní tán bẹ́ẹ̀ mo gbádùn ẹ gan mo láì gan. <laughs> ara bo ni. ah personal makeup artist Dayo Amusa lè mi àmọ́ ọ̀gá aṣẹ́ ni mí o eh? ẹ gbà bẹ́ẹ̀. <laughs> ẹ jọ ṣé ẹ rí makeup gidi kankan pé ẹ ń tẹ̀lé pé makeup. báyọ̀ nǹkan tí mò ń sìn nìyẹn. ẹ dágbára àtúlẹ̀ kí ni ìtumọ̀ yẹn <laughs> makeup artist torí ẹ bá pé alówó lọ́wọ́ bàjẹ́ ẹ jẹ́ kí ìran yín kan kó lọ kọ́ makeup ọlọ́run kò ní tó ṣì láéláé á lówó ju ẹ lọ gbà bẹ́ẹ̀. ìran kan akọ́ṣẹ́ yẹn ìran kan lọ kọ́ makeup ìran kan ọkùnrin akọ́ makeup. ó sì nǹkan tó rọ́ǹkì bẹ́ẹ̀ èmi rè living example ni mí ọmọ tó fi ń tọrọ ọmọ lèmi ẹ gbà bẹ́ẹ̀. ẹ pẹ̀lẹ́. producer producer àwọn ogun ayé ti dé o. ti dàjọ etí pẹ́jù náà àwọn sí retí látàárọ̀ kí ló ṣe pé bẹ́yẹn. ṣáà wá lóògùn ayé ẹ̀ báyìí. ah mọ̀ ẹ́ jẹun má bínú sórí a fẹ́ lo over four hours nínú traffic. pọ̀ gan má bínú. sista Dayo traffic yẹn ò tó four hours ẹ má parọ́ ó níbi tẹ́níkà kọ́kọ́ yá. Eh? tó fi ṣiyẹ ni ah! mo ṣe láìkẹ ìbákalẹ̀ mu wa. èmi ò lè ró tọrọ kí n máa sọ ẹ mọ ah. bẹ́ẹ̀. ẹ wò ẹ wà lọ change ojú ti lọ. ayé kò tọ́. báyọ̀ ti dá ní. Eh. mo fọ́ fún ẹ mo kó ẹ jẹ mo láì bàjẹ́. èyí náà gbọ́ ẹ wò. ẹ ah! eh? ajá ajá ti ra dùgbò kó ń dàṣà ní báyìí wọ́n wèrè ní ṣàjàre. ṣọ́ọ̀tún náà kíá. Lọ́wọ́ àtúntò bá ju àǹtí. ṣé òsì kí ló fẹ́ kún. kójú ẹ kú omi bàjá rí. Ah. ẹ jẹ́ share problem yín a problem shared is half solved if not totally solved ẹ bá mi sọ̀rọ̀ kí ló ṣe yín kí ló ń pa yín lẹ́kún. bọ̀dá báyọ̀ ni. ṣé dìrẹ́tọ̀ yín. èmi lè kí n ṣe rò ọmọ àti bọ́sì akínọlá wọn ní tó pé mi wọ́n sì sí yàrá wọn lálẹ́ àná wọn á gbé fún búkì. wọ́n fẹ́ gba arógbó yín ni ẹ jọ ẹ ṣé búkì tó lọ sùn sí yàrá wọn yẹn ṣé girlfriend wọn ni. ọ ṣe búkì èèyàn máa ní láti jẹ boyfriend yẹn kó tó bá láṣepọ̀ òun fẹ́ yẹn tẹ́rì òun fẹ́ jíde òun fẹ́ general. ẹ jọ ṣé àǹfààní àdúgbò ní búkì yẹn ni ó dà ó dà ẹ jẹ́ ká wò báyìí èmi ò kí ń jàjà ẹbí o tàbá ní ká wo talent tàbá wé wọn síra wọn ṣé ẹ̀yin mọ̀ act tó búkì yẹn. mo act jùlọ àgbàgbọ́ ti fún mi ní script yẹn báyìí tí mo sọ pé mo ń bọ̀ ní location mo ti àgbà wọn sí yẹn sórí tẹ́lẹ̀ ìgbà tí mo ń bọ̀ báàgì mẹ́ta ni mo gbé wá sí location mo ti dánú lé pé mo bọ̀ act. ẹdú ẹdú ẹdú sínsì mi lè lọ́lẹ̀ máa ṣe torí báàgì àti dayọ̀ gan-an tó mẹ́ta. seven six. ẹ wá kó báàgì mẹ́ta báàgì ṣùgbọ́n ju gbogbo ẹ lọ èmi ò láì kékeré máa ṣe bẹ́ẹ̀ bọ̀dá báyọ̀ yẹn máa tẹ́jú wọn mọ́lẹ̀ olùkọ́yà ló dé yìí máa bá yín kọ́yà yẹn máa dẹ wọ́n bàjẹ́ máa sọ̀rọ̀ burúkú sí wọn yẹn fọkàn balẹ̀ kí ni gbogbo rọ́bìṣì yẹn. wọ́n bọ̀ gbọdọ̀ sí ayé òsì. director sir hmm. ẹ wo five cents ló ṣìkù tá máa mú rí báyìí four de ló ń lé lọ fún wa yìí kò sí time. kí ló máa ń ṣe yín náà kí ló máa ń ṣe yín dàrámùsà tẹ̀pẹ̀ kí lórúkọ ẹ̀ àti sisi makeup tó gbé kiri tó gbéra wá ṣọ́ọ̀tì ṣe makeup tán ni. ẹ dá padà ń bẹ ẹ dá padà ń bẹ kí ló ṣe yín náà báà lè ṣe máa parọ́ mọ́ Dayọ̀ Amusa Dayọ̀ Amusa ti ṣetán tipẹ́tipẹ́ ó ti parí makeup ẹ̀ tipẹ́ kí ni ìtumọ̀ yẹn ẹ dẹ̀ sọ pé Dayọ̀ ló ń dá yín dúró Dayọ̀ wo ló ń dá yín dúró ṣe sọ pé ẹ rẹ́dì tí wọ́n wèrèwèrè lè. tani wèrè. ó ṣe rẹ ni. Ah, ẹ bá sọ bẹ́ẹ̀ fún mi mọ́. ó ṣe rẹ ni. ẹ bá sọ bẹ́ẹ̀ fún mi mọ́. ẹ jọ ẹ jọ ẹ jọ. ta ló mú èrè wa. ta ló mú tani wa. Ah, masa gbẹ ojú ẹ nísì. ẹ jọ àwọn ọmọ tẹ nǹkan ṣẹlẹ̀ máa gbá lójú. ẹ jọ jáde ẹ jọ ẹ má sọ pé kí ní sùúrù bẹ́ẹ̀ ṣe sọ wọn gẹ́rẹ́ nu mọ́tò lórí kí la sọ. gbogbo nǹkan tẹ sọ pa wọn nínú mọ́tò bẹ́ẹ̀ ni mo bá. kí la sọ. ẹ má ṣe fún wọn bẹ́ẹ̀ ṣe sọ pé ó máa mú jẹ̀dí bẹ́ẹ̀ ṣe sọ pé àwọn ọmọ kéékèèké tí o bá ti jẹ́ láwọn alájọṣepọ̀ kò ní fún wọn róòlù fíkìmù yẹn ní bíbà ó ti wá jíṣẹ́ mi bíbà bọ̀dá yìí wọ́n jókòó wọ́n máa mú fóònù wọn tẹ̀ wọ́n tẹ̀ wọ́n wá ń parọ́ mọ́ ẹ̀yìn pẹ́yìn kan lè dá wọn dúró. bẹ́ẹ̀ ṣe bẹ̀ wọ́n bẹ́ẹ̀ lọ rí gbogbo ọ̀rọ̀ tẹ fẹ́ sọ́jà wèrè ni sẹ́ni tẹ̀mú wa sẹ́ni tẹ̀mú wa inú mi dùn náà ẹ má wọrí má wọrí má wọrí sọ́rí lónìí wo àjọjú ó ṣàwọn ènìyàn ó sá ẹwẹ mi. ẹjọ torí Ọlọ́run ẹjọ torí Ọlọ́run èmi ò kì í ṣàwọn tẹ nǹkan ṣe èmi ò tẹ̀lé ró tọrọ kì í máa sọ. aláyé bó lè bẹ ọjà tí wàá lọ bá yàrá rẹ. dọ́kítà ẹ̀ máa gbàdọ̀ rẹ̀ ń bọ̀ ìbílẹ̀ ayé ṣe àjọ ìbílẹ̀ fi lábàá mi túmọ̀ ní ẹ̀ sábà mi tó wà níbà. aláyé ni bí ti rẹ̀ mi. ẹ jẹ́ sùn ní rẹ̀ ayé. bari ló máa sọ. ló máa carry last when it comes to our broko. bó bá ló gbọ́. sísè gbọ́. tó ló rí. sísè rí. bó bá ló gbọ́. sísè gbọ́. tó ló rí. sísè rí. bó bá ló mọ̀. sísè mọ̀. olófo ló ń bínú ológo ológo ni mí àsàmàrékè gbogbo ẹ̀yin tẹ̀